الصلاة متفق عليه ولابن عجزه والدار قطني بإسناد ضعيف أغنوهم أغنوهم عن الصواب في هذا اليوم وعن أبي سعيد الخدري رضي الله عنه قال كنا نعطيها في زمن النبي صلى الله عليه وآله وسلم صاع من طعام أو صاع من تمر أو صاع من شعير أو صاع من زبيب متفق عليه وفي رواية أو صاع من أقط قال أبو سعيد أما أنا فلا أزال أخرجه كما كنت أخرجه في زمن رسول الله صلى الله عليه وآله وسلم ولأبي داود لا أخرج أبدا إلا طاعا وعن ابن عباس رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر وبركة للصائم من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود وابن ماجه وصححه الحاكم وهذه يا كمرامي ودلوا لي صدقة الفطر nígbà tó ṣe é pé àwọn àdéhùn tó síwájú wọn wọn nípa zakato sọtọ nítorí sọdọ kọtò sọtọ zakato lọnà ó tilẹ̀ jẹ́ ike òun ò ní ṣe pẹ̀lú owó ṣùgbọ́n ní ṣe pẹ̀lú ìtúnu àwẹ̀ ni torí ẹ̀ ìní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ti máa ń ṣe sọdọ kọtò sọtọ bọ ẹ̀yìn báàbù zakato nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ táwọn sì máa mú sọ́dà pàtó sọ́dọ̀ tó máa mú wá lẹ́yìn ìdá ọ̀pọ̀ lẹ́yìn ìgbà tó máa ti tẹ̀lé yọ̀rọ̀ nípa àwẹ̀ náà ìgbà náà ni zakato sọ́dọ̀ máa wọlé torí kíni nítorí pé zakato sọ́dọ̀ ó ní í ṣe pẹ̀lú àwẹ̀ àwọn eléyìí kì bọ ẹ̀yìn zakat nítorí pé. wọn pè ní zaka fitr nítorí orúkọ rẹ̀ jẹ́ zaka àti wípé òun náà ní ṣe pẹ̀lú pé ká náwó fáláyìn. sadaqatul fitr min babi idafati al-musabbab ila sababihi min babi idafati al-musabbab ila sababihi ọ̀bẹ nínú wípé àfi nǹkan ti sára tóbi àfi nǹkan ti sí ara tóbi. kí ló bí zakatu kí ló sọ títí zakatu yìí lọ́ra yìí ọ̀nà ni alùpùpù ìtúnu lẹ́yìn ìgbà tí agbàwẹ̀ Ramadan tán zakatu sọ̀tọ̀ ó ní ti pẹ̀lú àwẹ̀ Ramadan ẹ̀yìn siyam Ramadan ọ̀nà ni zakatu sọ̀tọ̀ yìí máa ń wá hadithi alákọ̀ọ́kọ́ eléyìí tí wọ́n mú wá níbí ó jẹ́ hadithi Abdullahi bin رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وآله وسلم زكاة الفطر ولا نبي صلى الله عليه وسلم قلت زكاة الفطر لا رأي نبي بعد لا أقول ما تمو يكفي أرأي قلنا نكاية زكاة الفطر فرض رسول الله صلى الله عليه وآله وسلم زكاة الفطر ìbí ni wọ́n ti mú pé ọ̀ràn àyàn ní ká yọ zakat al-fitr nítorí ọ̀rọ̀ rẹ̀ tó sọ kó pamọ́ onífà ọ̀rọ̀ bákan náà látara ọ̀rọ̀ tó sọ yìí iná láti mọ orúkọ tí zakat yìí jẹ́ pé sàrà yìí wọ́n máa ń pè ní zakat wọ́n sì pè ní zakat al-fitr nítorí kó ní í ṣe pẹ̀lú ìtúnu àwẹ̀ eléyìí náà tọ́ka sí wípé ní ìbẹ̀rẹ̀ sọ́ọ̀mì Ramadan kọ́ ni wọ́n máa ń yọ zakatul fitr ṣùgbọ́n wọ́n máa ń yọ níparí Ramadan tí wọ́n bá ṣe ìtọ́kùlọ́ọ̀kùl fitr tí wọ́n bá sọ pé al-fitr nínú sẹ̀ríyà ẹni tó ní í ṣe pẹ̀lú ghaliban òun náà ni ìtúnu àwẹ̀ níparí àwẹ̀ ohun tó ní í ṣe pẹ̀lú ghaliban òun ni ìtúnu àwẹ̀ lẹ́yìn ìgbà tá a bá gbàwẹ̀ lọ torí ẹ̀ nígbà tó wá nínú àdéhùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní lè sọ ìmì farahàtà farahàtà inda fitri wa farahàtà inda liqa'i rabbih ìdùnnú méjì ó ń bẹ fún aláwọ ìdùnnú méjì ń bẹ fún ẹni tó bá ṣe ọkùnrin alábùkọ nígbà tí ìtùnú bá dó tí ó nígbà ìtùnú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá pàdé ọlọ ìtúnu tó ń sọ bẹ́ẹ̀ yẹn kìí ṣe pé nígbà tó máa ń túnu lójoojúmọ́ ìtúnu tó ń sọ bẹ́ẹ̀ ni pé lọ́jọ́ ọdún ìdùnnú ń bẹ fún ẹni tó bá ti sọ mọ́rọ́mọ́bọ́ torí ẹ̀ zakatu fẹ́tọ̀ ohun tó ń gbà lérò pẹ̀lú rẹ̀ pé òun ní zakat etí yíyọ ọlọ́mọ wáyé níparí sọ́ọ́ rọ́mọ́bọ́ tọ anabi sallallahu alaihi wasallam ṣe lọ́nà yẹn níbi àárín mas'ala usuliyya wípé jíjọ́ra yàn kan kọ̀ ma lórí kíkárí ẹ̀rí tọ́tọ́ kà sí nínú Al-Qur'an nǹkan lè jọ́ra yàn kọjá kó Al-Qur'an ló sàlàyé fọ́nra yàn ó sì lè jọ́ra yàn pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ló sàlàyé fọ́nra yàn ìmọ̀ wa sọ yìí pé ìgbà tí èsì ti alukurani ló sàlàyé nǹkan yẹn fún wa ajẹ́ pé kò lè jọ́ra yẹn àmì péyàn lágbọ̀ọ́yé ẹ̀sìn a sì rí i pé àgbọ́yé tí ò ṣe déédéé yìí òun lọ pọ̀ jù láwùjọ tó bá sọ fẹ́nìkan pípé dárùn gbàgbé mẹ́jọ wúlò ọmọ wọlé nítorí ọmọ sọ fún ẹ pé òun ò rí nínú alukurani òun ò sì rí nínú. alukur'an yìí kíkẹ́ wù wọn má wọlé àti pé súnà ló mú wa nígbà tí súnà ti mú wa lọ síbi rẹ̀ ní dáadáa yùn ìdájọ́ rẹ̀ ò lè ju súnà lọ ní sẹ́ńkó ń kíkó wọn pàtì láì dáa yùn ìdájọ́ rẹ̀ kọ́ kò lè ju ìlàtàrí nínú a máa mú ìdájọ́ látinú alukur'an a máa mú sallallahu alayhi wa sallam nígbà míì gan àwọn ń tara alqiyas àmà mú nígbà míì ẹ̀wẹ̀ látara al-ijma' àtìmà wípé òfin tá a bá mú látara ẹ̀rí kan ó ṣeéṣe kọjọ́ ràn yìí ó ṣeéṣe kọ́mọ́tò ràn yìí ó ṣeéṣe kọjọ́ ìwọ̀ ó ṣeéṣe kọ́mọ́tò ìwọ̀. ó sì ṣeéṣe ọyọ kan ní tó bá wù ọ so tó bá wù ọ pàdé tó eléyìí kò sí yàtọ̀ láàrin alukur'an àti sunna nípa rẹ̀ àwọn òfin bẹ tó ti alukur'an lọ sọ́ka sí ṣùgbọ́n tí wọ́n fi sọ̀ràn yìí àwọn òfin bẹ tó pé sunna Ànábì sallallahu alaihi wasallam lọ sọ́ka sí ṣùgbọ́n tí wọ́n jẹ́ ọ̀ràn torí ẹ̀ àpèjúwe nìyẹn Ibn Umar sọ pé kọ́ ọ̀rọ̀ صلى الله عليه وآله وسلم زكاة الفطر النبي صلى الله عليه وسلم قلت زكاة الفطر لورين وكل ما فرضه رسول الله فهو مما فرضه الله gbogbo tí anagba sọlá alùsọlá tó bá ti rọrùn àyàn òun náà ti wá abẹ ńsọlọ wọn bá ti níkẹni tó ti rọrùn àyàn torí mọnyọkẹ ẹrọsọlá ọkọlọpọ àlọ ẹnikẹni tó bá tẹlẹ tí anagba sọlá ó ti tẹ̀lé ti ọlọ́run ọba ẹlẹ́dàá wa. àwọn kì í ti sọ pé nígbà tí òtún jẹ́ pé náà alukur'an ló ti wá kò sí ní sáàbìsì àwọn kì í sọ bẹ́ẹ̀. kí ló nítorí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó wá nínú musnad imam Ahmad wọn àbí sọ pé ala inni utitu al-Qur'ana wa mithlahu ma'a ẹsẹ̀ tiẹ̀ gbọ́ ọlọ́run fún mi lálùkò hàn ó sì tún fi irú rẹ̀ pẹ̀lú rẹ̀ fún mi ọlọ́run fún mi lálùkò hàn ó sì tún fi irú rẹ̀ pẹ̀lú rẹ̀ fún mi èwo ni wàá lùkò hàn sunna nabi muhammed sallallahu alayhi wa sallam báwo ló ti fẹ́ sọ pé ìjọba wa nínú sunna kọ̀ọ̀kan kò sí ní tó fẹ́ nígbà tó lọ́wọ́ bá ti sọ fún ẹ nínú alukóhán pé wọ́n máa tẹ́kùn rọ́sọ́lù fọ́kúrú wọ́n máa nà ákùn màálùú fẹlẹdẹwò gbogbo dáná bisọlọ bá àti ọ̀nà bá mú wa fún yín ẹtẹwọ gbà nítorí bá ti kọ fún yín ẹpàdé tó ajá yìí pé kò gba alukurani gbọ́ gbogbo ẹni tó bá pa súnà tì kò lè sọ pé òǹdí alukurani mu nígbà tó sọ súnà nù torí pé alukurani tó dìímú yẹn tó bá kó dìímú lódodo inú rẹ̀ náà ló ti di kọ́ran yẹn ní kásìkì ni kátẹ́lí ta nígbà Muhammad sallallahu alaihi wa sallam kí wọ́n á lò sí wọn níta lọ sí sọlọ lọ́wọ́ àti náà sí lọ́rùn yàtí ká máa yọ ní sọ̀tẹ́ tó fẹ́tọ̀ òun náà ní fáà wọ́n fáàrù arba'atu arba'atu amdani bi muddi nabi sallallahu alayhi wa sallam níta ń pè ní fáà mudu mẹ́rin tọ́jà mudu anabi muhammad sallallahu alayhi wa sallam àti mamudu kan òun náà lè ọwọ́ méjèèjì ọwọ́ tí ó tóbi tí ó sì kéré jù táà fún pọ̀ táàbì tẹ̀pẹ̀rẹ̀tẹ̀ àdá wọlmọ́tì àdá wọlmọ́tì ọmọ méjèèjì níta bá dà sínú rẹ̀ lásìkò tó ọmọ méjèèjì ọ̀dọ́wọ́ tó kéré jù tí ó sì jọwọ́ tó tóbi jù tí ó sì jẹ́ ń dáa fún tí ó sì jẹ́ ń dáa yà jù tó ilé ẹ̀ ni wọ́n ń pè ní mọ́tì irú rẹ̀ mẹ́rin láàmú wa yọ fún yàn kọ̀ọ̀kan jẹjẹ mà ikú ètò àníkà ayọ̀ yìí mẹ́rin náà ni kò bá jẹ fọmọdé mẹ́rin nani ni kò bá jẹ fàgbàlagbà mẹ́rin náà ni ìyẹn ni nani múdù mẹ́rin náà ni kò bá jẹ fọkùnrin múdù mẹ́rin náà ni kò jẹ fómìnì kí wọn á ní nǹkan yọ ní múdù mẹ́rin náà kí ni nǹkan yọ ní zakat tí ó jẹ múdù mẹ́rin tí wọ́n wí sa'an min tamrin múdù mẹ́rin dẹ́bínù múdù mẹ́rin dẹ́bínù aw sa'an min sha'ir tàbí múdù mẹ́rin sha'ir aw sa'an ó fi hàn yín pé èyí tó bá wù ọ́ kò bá jẹ́ pé dẹ́bínù ló yọ kò bá jẹ́ pé ṣàìrì ló yọ على alẹ́ لا على alẹ́ tẹ̀rẹ̀dì èyí tó bá wù ọ́ tó bá ti yọ nínú àwọn kẹsàn-án dárúkọ yóò ti ṣe kìí ṣe kí wọ́n sọ pé tó o bá ti ní dẹ́bínú o ìgbà náà ló tó lọ sí ìdí nǹkan míì. wọ́n dárúkọ méjì ń bí kò túmọ̀ sí pé nǹkan méjì ń péré la ti lè yọ nítorí pé tí nǹkan bá fẹ̀ tó bá gbòòrò tó bá dárúkọ kan àbí méjì nínú rẹ̀ kò túmọ̀ sí wọn límìtì ẹ̀ mo rò pé yé wa bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ tí nǹkan bá kárí ńtọ́pọ̀ tó bá dárúkọ méjì nínú nǹkan àbẹ́yọkan nínú nǹkan kò túmọ̀ sí pé wọ́n ti límìtì ẹ̀ tọ́fẹ̀ yín sórí méjì àbẹ́yọkan yìí wọ́n kàn fi ṣàpèjúwe lásán èèyàn ní kéèyàn lè yọ dẹ́bí nù mọ́tò mẹ́rin èèyàn lè yọ àṣẹ mọ́tò mẹ́rin nǹkan kan bẹ tó padà bínú àti na pọ̀ kí nàám wọ́n ní oúnjẹ wóró ẹni méjèèjì rárá o ẹni dàbínú oúnjẹ wóró ẹni yàtọ̀ nǹkan kan bẹ tó pa méjèèjì pọ̀ nàám máa tọ ẹyin náà bọ sí nǹkan mi dà oúnjẹ ni méjèèjì wa oúnjẹ ni méjèèjì ó tún wá kankan náà ó ní pé ẹtẹmùrù yẹn àti yẹn oúnjẹ kan ọdún oúnjẹ tó kọ́mọ̀ lọ́dọ̀ tiwọn àbí òye wa ha lónìí báyìí ama ike atamuru tó ń jẹ ní lọ́dọ̀ tiwa dípò pàṣẹ kọ́kọ́mọ̀ ẹ̀sẹ̀rì tó ń jẹ ní dípò pàṣẹ kọ́kọ́mọ̀ yẹn ni pé nǹkan tí wọ́n wò nínú nǹkan tá a yọ ní zakatul fitr òun náà ní kọ́ tó ń jẹ ó sì jọ oúnjẹ tó ṣe kíni tó kọ́ mọ̀. على العبد والحر ife a máa yọ fún ẹrú ọjọ́ ràn yàn lórí ẹrú bẹ́ẹ̀ lọ́jọ́ ràn yàn lórí ọmọlúwàbí wẹ́tẹ́kẹ́rì wọ́lúńtà pé bó ti ṣe jọ́ ràn yàn lórí akọ bẹ́ẹ̀ lọ́jọ́ ràn yàn lórí abo. والصغير والكبير والسجنة لولي أمدي بل السجنة لولي أقبل من المسلمين ثم بعد مسلم eléyìí ń tọ́ka sí wípé ìjọ ọ̀ràn yẹn zakatul fitr ọ̀kárí gbogbo mùsùlùmí ni kò sì ní í ṣe pẹ̀lú mọ́lówó kò ní í ṣe pẹ̀lú pé téèyàn bá tó lówó lèèyàn yọ nítorí pé ẹrú àti ọmọlúwàbí ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbàlagbà ó ń túmọ̀ sí pé kò sí mùsùlùmí tí kò jọ́ràn yàn lórí rẹ̀ àbí ló tún kù tí wọ́n ti sọ nìsín tálẹ̀ yẹn míì tí wọ́n tún ti sọ nítorí wọ́n bá sọ pé gíga àti kúkúrú mo pé wa sọmọ pé nukọjọ kọjọ ọmọdé àtàgbàlagbà sísanra àti tínrín ọmọdé ọmọdé àti àgbàlagbà kò sẹ́ni tí wọ́n ti sọ eléyìí túmọ̀ sí pé zakatul fitr واجبة على المسلمين جميعا ولا تتعلق بالمال ولا تتعلق بالغنى kò ní í ṣe pẹ̀lú pé ọlọ́rọ̀ ni ọ́ olówó ni ọ́ lẹ́ẹ̀kìn ọwọ́ kó ti jẹ́ mùsùlùmí yẹn ó ti sọ zakatul fitr dọ̀ràn yẹn lórí rẹ̀ ok tó máa jẹ́ pé jíjẹ́ mùsùlùmí ńlọ́sọ̀ di ọ̀ràn yẹn lórí mi kò sì ní í ṣe pẹ̀lú owó bóòlù ẹsẹ̀ máa ń pé kò ní í ṣe pẹ̀lú owó ibi tá a ti mọ̀ pé kò ní í ṣe pẹ̀lú owó ni kí wọ́n lọ́jọ́ ọ̀ràn yẹn lórí ẹrú àti ọmọlúwàbí ìgbà táwa sì mọ̀ ẹ́ pé ọmọlúwàbí lówó ó lè dówó ní ó sì lè dówó ná ṣùgbọ́n ẹrú ńkọ́ kò lówó àti pé pàpà gan owó ló ń gan ká má ṣẹ̀dí ìsọ́tò náà ni wọ́n sì lọ́dọ̀ ọ̀ràn yà lórí rẹ̀ eléyìí fi hàn yín pé kò ní í ṣe pẹ̀lú mo lówó bákan náà ìgbà tó ń sọ pé ọmọdé àti àgbàlagbà ọmọdé lè dówó ní ṣùgbọ́n kò gbọdọ̀ dówó náà láì gbà yọ̀ǹda wọ́n sì lọ́jọ́ ràn yàn lórí rẹ̀ ó túmọ̀ sí pé kò ní í ṣe pẹ̀lú pé mo lówó mo sì lè dáná ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú jíjẹ́ mùsùlùmí ni tẹ̀lé yà fi hàn wá ó ti ṣe jẹ́ pé zakatul fitr ọkàrí gbogbo wa o wọn lọ kárí obìnrin ó ti kárí ọkùnrin obìnrin lè jẹ́ ọmọ obìnrin lè jẹ́ yàwó obìnrin lè jẹ́ yà obìnrin lè jẹ́ àbúrò obìnrin sì lè jẹ́ ẹ̀gbọ́n lè jẹ́ àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ya ẹ̀gbọ́n ya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n yọ kìnnì zaki asọsọsọ ọdà ẹrú kọdọwọ ni a sì ní zakato fitr kò ní sí pẹ̀lú mọ́tòwó ní bóun ni ó ti wá yọ wọ́n bá yọ ni ẹni tó dọ́ràn àyàn lórí rẹ̀ pé kọ́ bọ́ ẹrú òní ọ̀bẹ rú yọ zakato fitr. ìyẹn ni pé ọwọ́ abẹ́ owó tó dọ́ràn àyàn lórí rẹ̀ pé kọ́ ọmọ análẹ̀ lórí tẹ́lẹ̀ náà. a nídìí nídìí láti wá lóṣẹ̀ pa ọ́ láṣẹ tuntun wípé ẹ̀yin lẹ́bàá yọ ẹ̀yin lẹ́bàá hà ní nítorí wípé ẹ̀sẹ̀bi ọ̀lẹ̀ yóò rọ́dù bí ọkùn eléyìí ń tẹ̀lé ìdájọ́ owó tó ti ń nálé lórí tẹ́lẹ̀ náà ní kò bùkátà kájẹnu yà tọ́ tó bá jẹ́ kóbìnrin ní ńkọ́ ìyàwó ni ó sì dówó tiẹ̀ ní ọkọ ní ọba yọ ọlọ́wọ́ bò yín láti rí ẹ̀yin lẹ́ẹ̀bà yọ nítorí wípé ó ń tẹ̀lé owó tẹ̀sí ńlá lé lórí tẹ́lẹ̀ náà tó ti kó lówó pé bọ́kọ náà lọ́nà ní kó máa náwó lé ìyàwó rẹ̀ lórí bẹ́ẹ̀ náà ní gàgà tó sọ̀tọ̀ ọkọ wa lówó tó fi lè yọ bóun ni ó ti ṣe ìyàwó sì lówó kò burúkọ bẹ ìyàwó kíkọ yà ó lówó kó wọn fi yọ ńgbọ bá yà wọn máa sanwó yẹn fún kò sí tó burú mbẹ. àmọ́ ńgbà tẹ́mi ò sí ní dájẹ́ pé wọ́n lọ́ọ́ bá wa yọ kò sí ti ń jẹ bẹ̀. fẹ́ẹ́ káró sọ mẹ́tì káró ti má sọ ìdí ọ̀tá mẹ́tì gbé wò òwe yorùbá nù kò ní tùmọ̀ ń bí. ọkọ náà lọ́lọ́wọ́n bá ní kọ́ yọ òun náà lọ́gbọ́dọ̀ ṣe kí ni òun lọ́gbọ́dọ̀ yọ àti ìkòtò ọ̀wà ìkòtò ọ̀gá tó o mójútó tó kòtò rẹ tó fẹ́ di ẹ̀rí mọ́tì. ọ̀rẹ́ ìdí èsì báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú ìfowópamọ́ tó kòtò wọn ti fúlá. tẹ̀lé pé bọ́lá ń ṣe ṣe súnà ilé ayé oníke tí èèyàn bá ń ṣe tọ́lọ̀ ń pààyàn láti èèyàn máa rí bíbọ̀ àti ìgbà ìyàwó lé ọmọ alé ọ̀ńtọ́jú wọn ọ̀ńnálé wọn lórí lóde wọn bó ti lágbára máa òsì tàbí ṣùgbọ́n pé ọwọ́ rẹ̀ ò ní gbogbo jọ. oníyàwó ní ọ̀dọ́mọ ní ọ̀daràn dára wọn ìtọ́kọ̀ pẹ̀lú wọn wọ́n fún wọn yìí kọ̀ọ̀kan kẹ́ẹ́dì ti àwọn bàbá òkú. ìyá ní níforí lagi ìyá ní forí rẹrù ìyá ní ṣe wàhálà ńlọmọ bọ́ máa ń ṣe ń jẹun ńlọmọ bọ́ máa ń ṣe ń sanwó léwu ńlọmọ bọ́ máa ń ṣe ń dẹ́rù sọ́run ẹ̀rí pé ọwọ́ àwọn bàbá àwọn pẹ̀lú ọmọ ìjókòó tí wọn láti bá ń dáka subhana allah bàbá bá ń dáka mi torí ẹ téèyàn bá ti jẹ́ pé òun bá jọkọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kíkọ́ bá ìyàwó rẹ̀ yọ zakatul fitr àbùkátà láti pa láti tuntun nítorí ẹtẹ́ẹ̀mí ọ̀la yóò sọ̀rọ̀ lórí hukum nígbà tó ṣe pé bíbọ́ ìyàwó ọ̀ràn yẹn yíyọ zakato sotiri níyàwó náà ọ̀ràn ẹ̀ tó bùkátà kájọ tẹ̀sán fún mi bíbá yìí. àwọn ọmọdé the same thing ọmọdé ní sèyí tọ́ba lówó ní tọ́ba lówó ní wọ́n lè yọ nínú owó rẹ̀ sùn tí ọba lówó ní sọ́ẹ́gbẹ́ nìkan ní ń bọ̀ ẹni tí ń bọ̀ yẹn náà ní ọba yọ ó dówó ní síbẹ̀síbẹ̀ nìkan ní ń bọ̀ ẹni tí ń bọ̀ yẹn náà ní ọba yọ eléyìí jẹ́ sí àwọn ọmọdé mina mùsùlùmí ó túmọ̀ sí pé ẹni tí kèsè mùsùlùmí tó bá yọ zaka tó tó tẹ̀lé ọkàn náwó dànù lásán ni ọkàn náwó dànù lásán ni ó ní kílẹ̀ máa ń ṣe ìṣẹ̀ bá parí àwẹ̀ yẹn àná àmọ́ yọ zaka tó tó tó ó lóun náà fẹ́ zaka tó tó tó zaka tó tó tó kọ wa torí pé òun ti sọ ọmọ sọ́kọ́ ọmọ sọ́kọ́ ọmọ bá atẹ́lẹ̀ wà jẹ́rìbà títẹ̀ mu wọn á lọ fẹ́ zakato fitiri báwo mina mùsùlùmí wọn gbọ́dọ̀ jẹ ansọọfù mùsùlùmí wọn gbọ́dọ̀ jẹ ansọọfù mùsùlùmí àwọn àbọ mùsùlùmí àwọn àbọ mùsùlùmí alladhina la ya'buduna Allah illa fi Ramadan wọn yìí sinú àbí tí Ramadan bá dé lẹ́sẹ̀ kí ni a fẹ́ fi ṣe Ramadan lọ tán ó ká nílẹ̀ ó ló di Ramadan mi ẹsẹ̀ kó ní garanti sèrú àwọn eléyìí kọ́lẹ́sì ń bá wí àwọn eléyìí àti ìdànù lásán ni wọ́n ń ṣe kò sí kankan tó lọ́n bẹ̀rẹ̀ sí. wà á mọ̀rọ̀ bí àtúntò ẹ̀dá ọ̀bùlà kúrú ní nẹ́ẹ̀sì yìí lọ́sọ̀rẹ́ àdéhùn ìtún sàlàyé ìgbà wọlé àmọ̀yọ̀ zaka tó sọ̀tọ̀ wọn ni ká yọ tó àbí ká tó lọ sí alẹ́rì ká tó lọ sí alẹ́rì ìgbà náà láti yọ nítorí pé gbogbo ẹni tó bá yọ ní ìgbà yìí zakatul fitr lọ yọ ẹni tó bá filẹ̀ sílé rẹ̀ sàrà àlàsàn ló fi sàrà àlàsàn ló fi àdìsí tuntun fi hàn pé ọjọ́ ọdún kankan lọ́jọ́ rẹ̀ ọjọ́ ọdún gangan lọ́jọ́ ọ̀nà yẹn àbí sọ pé ìgbà tó tún kọ̀la àti lọ sí ìdì ni mo fi yọ tí ẹ máa lọ ìdì lọ́dún kọ̀la tẹ́lẹ̀ náà tó ìgbà tó tún kọ̀tún la ọ̀sọ̀ pé ńgbà tí àti lọ ìdè mo ti yọ kọjọ́ra wọn. kọ́bílà khuruj an-nasi ila as-salah ìyẹn ni ti káwọn èèyàn tó lọ sí sọ̀láàtù làáyé lọ́jọ́ ọdún. tẹ̀lé ìfihàn pé waqtu wujubi zakat al-fitr yawm al-eid. tọ́ sọ pé yawm al kí yawm al yóò tó dé laylatul eid ti síwájú laylatul eid ó ti síwájú. òun náà ni عند غروب الشمس عند غروب الشمس في آخر يوم من رمضان lọ́run bá ti wà lọ́jọ́ parí nínú Ramadan òru ọdún ti wọlé téèyàn bá yọ zakato fitiri ńgbà náà ó ti yọ torí pé wọ́n sì lò ojókòó ti bẹ̀rẹ̀ láti gbà yìí àkókò ọ̀ràn yẹn ti bẹ̀rẹ̀ tóun bá ti wọ̀ lọ́dún kọ̀la tòtéèyàn bá yọ lálẹ́ yìí ó ti yọ zakato tètè ìyẹn tó máa ti sọ pé wọn rọṣù ọdún bẹ́ẹ̀ lọ́la àbí kìí ṣe pé wọn rọṣù àti gbà ó ti pọgbọn ńgbà tá a rọṣù àjẹ ìgbé tóun bá ti wọ níjọ́ sí àwẹ tán yẹn àtìkọ àti yọ zakato tètè ti bẹ̀rẹ̀ eléyìí jẹ ló ti jẹ alimami Bukhari àti Muslim ló gba àdéhùn wa sẹbàtún wa àdéhùn yìí ẹsẹ àmì sí nǹkan méjì mẹ wọn dárúkọ tamur wọn sì tún dárúkọ àdìsí tó tẹ̀lé léyìí Ibn Adi ọ̀kan nínú àwọn olùmọ̀ọ́ni nípa hadith ó ní tírà kan tó tóbi gidigidigidi wọn pè tírà yẹn ní al-Kamilu fi ad-Du'afa al-Kamilu fi ad-Du'afa tírà yẹn yóò máa dárúkọ pé lágbájá tẹ́ ẹ bá ti lè rí nínú àwọn tó gba àdìsí wa ọlẹ àdìsí yẹn ò ní lálàáfíà tẹ́ bá ti rí dàmẹ́lò nínú àwọn tó bá gba àdìsí wa. ọlẹ àdìsí rẹ òní jẹ ètò àkóbá ló ń jẹ tẹ̀bá ti rí inú gbogbo àdìsí yóò kóbá fífẹsẹ̀rin lẹ àdìsí yẹn sẹ́mi àwọn sọ pé ibùnà àdì ọgbà àdìsí wa gáàlì náà ibi tó ti gbà á náà ní tíra alùkàmílù fi dùn àgá tíra tó kójọ nípa àwọn ẹni tó ẹ àdìsí tó bá wá wọn bá mo rò pé yé wa Ibn Atiyyi rahimahullah ọgbà ìgbà wa kàn jáde àti ad-Daraqutni al-Imam ad-Daraqutni ọ̀nà ànitira sáńpẹ̀ ní sunan ad-Daraqutni bó ti ṣe jẹ́ olùmọ̀ ńlá gidigidigidi nípa hadith ṣùgbọ́n nínú nínú súnánù rẹ̀ àwọn àdìsí pọ̀ ń bẹ́ẹ̀ tó ti pé wọn lẹ̀ wọn kọ ọmọ ìsìnkú kí wọn lẹ torí ẹ àti rẹ ní tó ṣiṣẹ́ fún ọmọ India kan ó ṣiṣẹ́ fún tó ra yẹn gidigidi gbogbo àdéhùn kọkàn tó bá ti mú wa mẹ yọ yíyẹwò fínífínífínífíní yóò fi yé wa báwo ni ipò wo la fẹ́ gbé sí sísọ yẹn ni àbí bọ́ọ̀yì àbí hasan. tọ́ Ibn Adi àti Ad-Daraqutni wọ́n gba ìgbà wáyé wa gbọ̀nà tó lẹ ẹ̀sìn tí màgbé Ibn Adi tẹ́lẹ̀ náà tó ń bá ti kú tó ń bá lò lọ́gbọ̀rọ̀ wa níbo ló ti gbà á tẹ́lẹ̀ náà alukami ti dùn àṣà wọn á ní wọn sọ ikú ànábì ní agolo ohun àní fífi hàdà yọ̀hún ẹ rọ̀ wọn lọ́rọ̀ ẹ rọ̀ àwọn aláìní lọ́rọ̀ lọ́jọ́ ọdún dènà sí a máa lọ a máa bọ̀ láti wá ń tá a jẹ lọ́jọ́ yìí ẹ rọ̀ wọn lọ́rọ̀. jìnnà sí à ń lọ à ń bọ̀ wá ń dájẹ́ lọ́dọọdún ó túmọ̀ sí pé ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ mẹ́jọ tún jẹ́ pé wọ́n mọ̀ ẹsẹ̀ gárára ń bà ká títì nípa àwọn ń wá ń táwọn ọ̀jẹ̀ ẹ jẹ́ wọn rí bí wọ́n wá bí ọdọọdún lónìí ìdínú máa lọ máa bọ̀ máa wá ń dájẹ́ nítorí pé tó bá yẹ pé lọ́jọ́ ọdún òun náà gbàǹjo tí ń rù àbí lọ́jọ́ ọdún lè yóò tún lọ́ọ́ rù àpò ẹ̀wà tí ń rù ọjọ́ ọdún lè yóò tún lọ́ọ́ sọ símẹ́ǹtì kalẹ̀ ẹnu tirẹ́là ní sẹ́ máa ń sọ mùsùlùmí sì ni ìdán kí ni ìyàtọ̀ ọjọ́ ọdún àtọjọ́ tí ìsọjọ́ ọdún. ó ní à ìdí tó ń fi lọ síṣẹ́ yẹn oníkóhùn lóúnjẹ tó wọ́n jẹ lé. so ẹ̀rọ wọn lọ́rọ̀ dènà sáti máa lọ máa bọ̀ wá ní tí wọ́n jẹ lọ́jọ́ yìí ìtumọ̀ rẹ̀ dáa ṣùgbọ́n náà tó gbà wá ńkọ́ kọfẹsẹ nílẹ̀ eléyìí náà máa ń sọ pé ma'nahu sahih wa sanaduhu da'if ìtumọ̀ rẹ̀ dáa ṣùgbọ́n náà tó gbà wọn kọ́ ọ̀lẹ̀ torí ẹ̀ wọ́n gbọ́dọ̀ tó gbà náà fi sọ ọ́ wọ́n kàn máa sọ̀rọ̀ lọ ni pé nínú àǹfààní tó tún wà fún zakatul fitr náà ní pé àwọn aláìní wọn lè bàjẹ́ kí wọ́n rọ̀ wọ́n kúrò níbi kíni àmọ́ lọ àmọ́ bọ̀ wá ń dájẹ́ lọ́jọ́ náà òní sọ ẹ̀tọ́ tó wá sọ́kọ́ ẹ̀ẹ́dẹ́ bá nàbí ti sọ mo ti sọ. so ètò ọlọ́sọ̀yún ọwọ́ nínú hadithun báyìí tó tó bá ti jẹ́ báyìí kò yẹ ká máa mú wa ilé ìjẹun ti jẹ títúmọ̀ rẹ̀ bá dá tọ́nà tó gbà wá tí ò bá fẹsẹ̀ rinlẹ̀ àwọ̀ sọ lọ́rọ̀ ni àbí òye wa ọ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọgbọ́n ò sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹgbẹ́ mi wá láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri eléyìí àǹfààní tuntun wà nínú ètò síwájú yìí ni pé wọ́n ti hàn wá nínú rẹ̀ tó ń ti pọ̀ lẹ̀ àwọn ta ni wọ́n máa fún ní zakat tuntun sẹ́wọ̀n kan sọ pé gbogbo mùsùlùmí ní ọ̀yọ́ tàwa ni wọ́n àwọn aláìní táwọn náà jẹ́ mùsùlùmí ẹni tẹ́ fún gbọ́dọ̀ jẹ́ aláìní torí pé tó bá ti tètè mú kẹkẹ tó bá pè zakat nínú islam tó bá fi lè fẹ́ni tó ní o ti fún the wrong person ọkàn yọ bí aláìyọ ni ọ̀dàwó ni nísìnyí olówó ni ọ wọn tó wọn kó zakat wa wọn pè ọba gbà ọdà àpò eléyìí wọn ò sí ìyọ zakat yìí kan fún ọ iye owó tán kó fún ọ wọn ò tún yọ ọrú rẹ níyì gbígbà kéèyàn sọ owó nù torí rẹ̀ ní tó bá ti ní kò gbọ́dọ̀ tẹ́wọ́ gba àtìsàkíà tó o túmọ̀ sí pé táyà ní táwọn kò ní zakatul fitr òun náà ní alfaqir kìí ṣe bí zakatul tí a ti ṣàlàyé rẹ̀ síwájú tọ́lọ́wọ́n bá ní kí wọ́n yọ fáwọn èèyàn oríṣi mẹ́jọ eléyìí alfuqara wal masakin báyìí àwọn aláìní nìkan àwọn aláyọ̀ zakatul yẹn fún zakatul fẹsẹ̀ làkín bí ṣọ́ọ̀ kó jẹ́ pé aláìní yẹn náà jẹ́ mùsùlùmí ebi ń pa mùsùlùmí ebi ń pa káfíìrì lálẹ́ fún lóúnjẹ mùsùlùmí lẹ́fún lóúnjẹ ebi ò pa mùsùlùmí aláìní ebi sì ń pa káfíìrì aláìní lálẹ́ fún náà lọ́lọ́ yọ zakat fún mùsùlùmí náà lẹ́sùn fún pọ̀fẹ́sà kí ṣe àmì ẹ̀ tó bá kpọ́rọ̀ zakat là ń sọ ebi ọba àpá káfìrí mùsùlùmí lẹ́sùn tó eléyìí túmọ̀ sí pé ẹni tá a máa fún nítorí pé àwọn ni ẹni tí ọjọ́ yẹn kàn àbí òye wa ọjọ́ ọdún tiwa bóòlù ti kan káfìrí kọ̀ọ̀kan wọn rárá ni kọ̀ọ̀kan wọn rárá ni ẹ̀rí tí kálukú wọn ìpè tó burú jù náà aṣọ ni ọwọ́ ìjọ náà. sódà kẹ́nìkan ọmọ bá rí kó lérò pé mùsùlùmí ni òun náà ń sọdún ni so nítorí délé bí bá ti máa lọ sọ tẹ́lẹ̀ ó ti lọ kó rún dáadáa kó jẹ́ pé tí ó wọ̀ jáde ẹnì kan òfin ní ìsìnmú ó lè wọ ẹ̀wù tẹ ọrùn rẹ̀ wálẹ̀ dáadáa nọ́málì yọ wá gbé lọ sọ́rùn sọ pé léyìí ò so àwọn mùsùlùmí lọ́jọ́ yẹn kàn ìdí inú tó fi jẹ́ pé àwọn ẹlẹgbẹ́ rọ̀ lọ́rọ̀ níbi àwọn wa ń dájẹ́ lọ́jọ́ yìí eléyìí dáǹfààní ta lè rí nínú ọ̀rọ̀ yìí tó ń ti kọ́lẹ̀ ẹgbẹ́ àwọn mi wà látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu qala kunna nu'tiha fi zamani an-nabiy sallallahu alayhi wa sallam àwa máa yọ zakat al ní ìgbà ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn dání kúnnà yẹn àwọn sàhábà àwa àwa yẹn ni kó àwa ta ni àwa sàhábà àá máa yọ zakatul fitr nígbà ayé anabi wa muhammed sallallahu alayhi wa sallam sa'an min ta'am mudu kan alikama tí wọn ti sọ ta'am alikama ni wọn gbà lérò nínú sẹríya àá máa yọ mudu kan alikama. sibẹ máa ń ká ma ọ̀nà lè wí awùsọ ànìmẹ̀ntàmùr tàbí múdù mẹ́rin múdù mẹ́rin alikama tàbí múdù mẹ́rin dàbínù awùsọ ànìmẹ̀ntàmùr tàbí múdù mẹ́rin ṣẹ̀ẹ́yì awùsọ ànìmẹ̀ntàmùr tàbí múdù mẹ́rin zẹ̀bí mọ́tàfàkùn àlè albukhari àti muslim ló gbà wọn. ẹ̀rí pé Abu Sa'id ó ti fi nǹkan méjì kún fún wa báyìí yàtọ̀ sí ká ti síwájú aníkíni tẹ́lẹ̀ samur àti Sa'id òun wá bá wa fi kíni kún nísìn bàám àti sẹ́bì ajẹ́pẹ́ àti rí oúnjẹ oríṣìí mẹ́rin nísìn gbogbo ẹ̀ náà bóun ṣe wí àti bí Ibn Umar ṣe sọ tiẹ̀ kò síyàtọ̀ láàrin méjèèjì nípa pé èyí tó bá wù ọ́ lọ́yọ̀ọ́ kò sí kan nínú àdìsí méjèèjì ní sọsọ pé eléyìí la ní kọ yọ tó ọba tó rí lóto yọ eléyìí kò sí ìtọ̀sọ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé èyí tágbára rẹ bá ká dẹ́bínú ni ṣàìrì ni àbí zẹ́bíbi ni àbí bóòrù ni eléyìí tó ń pè sọ àrùn èyí tágbára rẹ bá ká mbẹ tó ọba ti yọ ó ti parí muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wá tí ọba wa jẹ́ ikú mọ́tò méjì dẹ́bínú lè yàrá pẹ̀lú mútu méjì ṣàì sọ́tọ̀ sọ́tọ̀ ká yọ ọ́nzàkátò sọ́tọ̀ ìgbà tó ń sọ pé mẹ́rin mẹ́rin mẹ́rin ọ̀hásìrì méjì méjì sọ́tọ̀ oúnjẹ oríṣi mẹ́rin la rí múdù kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan múdù kọ̀ọ̀kan ó pé mẹ́rin sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ kò sí nínú ẹgbàá wa mi ọ̀sọ́ akẹ́s òun náà ni milk tó jẹ́ yogurt tí wọ́n á sá tó gbẹ wọ́n á sá yogurt milk ọgbẹ ọwọ́n á di tó dàbí kulikuli tó dàbí àkàrà ògbómọ̀ṣọ́ yẹn so àwọn lárúbá máa ń kàn jẹ wọ́n máa kàn jẹ milk yẹn tí wọ́n bá sá tó bá gbẹ wọ́n máa kàn jẹ wọn máa kàn jẹ tí máa ti ń jẹ sẹ́wọ̀n kékeré náà padà tún tú sí yóò tún tú sí mílíkì padà lẹ́nu rẹ̀ pè lọ́dọ̀ tí wọ́n ń jẹ ni wọ́n á máa rà tí wọ́n máa wọ́n pẹ̀lú múdù báyìí so a lè wọn múdù mẹ́rin tiẹ̀ náà ká fi yọ zakatul fitr sẹ́wọ̀n kéńtì àjòjì lọ́dọ̀ tí ń kẹ́ ohun tó ń jẹ́ wá lélẹ́yìn orúkọ yìí lórúkọ lómi adémù ẹ̀bọ yó wọn á ní mílíkì kan wọn sa ọgbẹ tẹ́lẹ̀ wọn á ràn ṣùgbọ́n àwọn ń tí wọn oúnjẹ mi ọ̀dà Abu Sa'id ó torí sí mélòó báyìí nìsín ó ti pólísì máa ọ̀dà Abu Sa'id amma ana èmi o. فلا أزال أخرجه كما كنت أخرجه في زمن رسول الله صلى الله عليه وآله وسلم من تلميذ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń yọ láyé ànábì ni màá máa yọ múdù mẹ́rin alikama tàbí múdù mẹ́rin ṣàì tàbí múdù mẹ́rin azẹbí tàbí múdù mẹ́rin tamuru àti sọbúrú ọ̀nà ní tọ́hán tàbí múdù mẹ́rin akẹ́tù akẹ́tù nígẹ́ni mílíkì gbígbẹ́. ó ní bí mo ṣe ń yọ láyé anabi sọlá ṣọlá náà àwa náà ń kọ́ máa ṣe ya ń ṣèṣin láyé anabi àwọn tá ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ mi láyé anabi sọlá ebi bẹ́ẹ̀ làwọn ṣe àbí ẹ̀kọ́ ni láti opportunity láti tẹ̀mí láyé anabi sọlá ṣọlá anabi wa kú tẹ́lẹ̀ wa yẹ ẹ̀sìn padà kí ni ń Abu ni bá ń ṣe ń yọ bí mo ṣe ń yọ láyé anabi anabi wa Muhammad sallallahu alaihi wasallam Abu Dawud òun tiẹ̀ wá gbà wá ó ní la ukhriju abadan illa ta'an ọlọ́kùnrin ayélu sọ pé tí ń yé kú múdù mẹ́rin náà ní mayọ̀ nítọ́fà ọ̀rọ̀ yìí ni pé Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu nígbà tó jẹ khalifa ọwọ́ sí Madina lọ́jọ́ pàtó sí Madina wọ́n sọ fún ará Madina yìí pé èmi ń wò yìí pé múdù méjì alikama ó ti dídí múdù mẹ́rin dẹ́bìnú ó ti dídí múdù mẹ́rin ṣàyè ó ti dídí múdù mẹ́rin zẹ̀bí bóòlù àti wàhálì máa ń pé múdù mẹ́rin mẹ́rin náà ló náà gbọ́dọ̀ jẹ alikama mani yẹn ni pé ó níye lórí ọ̀wọ́n. tó ń tá a lè fowó múdù méjì rẹ̀ ra múdù mẹ́rin àwọn oúnjẹ yẹn torí ẹ̀ èmi ń wò wípé tá a bá ti yọ múdù méjì alikama ó ti ṣe déédéé múdù àwọn oúnjẹ yòókù àwọn èèyàn ọ̀nà ń kálukú ń wá ọ̀pọ̀lọpọ̀ bá ní máa ṣá máa wọn bá rọra bọ́ sí agbọn pé wọn fi méjì làwọn máa yọ tẹ àwọn èèyàn máa wẹ ní kí wọn lọ́rùn yẹn muawiya tẹ òun sọ̀rọ̀ kò kíyèsí pé àwọn èèyàn ọ̀dà tó lọ́rùn wọ́n dàbí ìgbà tí wọ́n náà bá ń béèrè ó ti mọ̀ pé nǹkan wọn dá o ó ti mọ̀ pé kìnìún yàn sọ ní ẹ̀ẹ́dà òun ṣe business but gbogbo ọ̀nà tó ń gbà wúwo ọ̀nà dí tó wá sọ pé àwọn fún ní owó kan pẹ̀lú interest tó ẹ máa ṣe Islam ojú wọn náà wọn náà tí lọ́rùn bá ti dọ̀gbìn náà àwọn wọ́n ọmọ pé kí ni yọ̀ bàbá yìí. bàbá yìí olóníkèsè olóníkèsè wọ lọ èmi gbọ́ fúnra mi bẹ́ẹ̀ sí pọ̀rọ̀pọ̀ yìí ṣé ìwọ náà wà gbọ́rùn rẹ̀ kalẹ̀ kẹ́nìkan dọ̀bẹ́ di ẹ̀dùrí ẹ̀ ló ti jẹ́ pé òsibẹ́ nìkan ṣe lè sunkún béèrè kan pé dákun asunkún rojọ́ ilé ni wọ́n máa fi tú rojọ́ ká gbọ́ dáadáa ọ̀nà àti Islam gba Islam ọ̀gbà ẹ̀bí wọn náà máa fi ọ̀tọ̀ ah ẹni tí wọ́n dà sí lọ́rùn wọn máa wà ìbẹ́ ìdáhùn béèrè ẹ̀sìn ó ṣòro gà Muawiya ọ̀ní ọdún méjì òṣèlérí náà inú kálukú dùn kò sẹ́ni tó ti a sáànàbí ọgbà bóòlù wọn ti wá lùtà nígbà tó ẹ gbọ́ náà àbáyọ ń bẹ fáwọn bẹ̀ Abu Sa'id ọ̀sàkó onírọ̀rọ̀ wọn tún mẹ́rin sáà yọ láyé ànábì sallallahu alaihi wasallam onáà láàmú ayọ́ ṣé ọgbọ́n lẹ́nu anabi sọlá àṣọlá pé méjì ṣe déédé mẹ́rin ní àlọ́ ó nínú èrò orí tèmi ni ọba ah, jẹ́ èrò orí tẹ̀ fọ́ọ̀mù. mo rò pé yé wa ah, nítorí pé ńgbà tí wọn bá lánàá ti sọ̀rọ̀ sọlá àdìsọ wọn á ní sàábì kan náà tó sọ̀rọ̀ ìtú ọ̀rọ̀ sàábì yẹn fi lè nítumọ̀ sàábì lè wò ó oníkọ́mọ̀ sàkóso anabi sọlá àdìsọ tó bá ti tẹ̀ sí sàkóso anabi sọlá àdìsọ kò tún dàbí mo rò pé kò sí dá abẹ́ dùn kọ́dà kọ́ bá àjà Abubakar táwọn gbogbo wọn rọ̀bí ọ̀lá ọ̀hán mo rò pé yé wa ń bẹ̀ ìdí nu tábù tẹ̀ ti o bá ń sẹ́ yọ láyé ànábì ni màá máa yọ láéláé kú yí padà ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ máa yọ àbí méjì ọ̀dà múlùkẹ́ ń kíyèsí wọ́n sọ pé múdù mẹ́rin ó tún dá wàhálà lẹ̀ ẹnìkan sọ pé méjì ẹnìkan ní mẹ́rin náà pé kò sí bó ti ṣe yẹ pé ká yọ lówó àbí òye wa sẹ́mi pé èyí tí wọ́n fà yìí náà ni pé sẹ́múdù mẹ́rin náà àbí mélòó àbí méjì ṣùgbọ́n wọ́n sọ pé sówó ni àbí oúnjẹ ilé ìtẹ̀yìn dálẹ̀ báyìí nígbà àwọn lè máa fowó yọ náà because àwọn aláìní they are in need of money more than they are in need of food àbí ẹ̀kọ́ ni àbí sẹ́yìn sọ́kọ̀ mi gbogbo lẹ́tọ́ àárẹ̀ yìí sẹ́yìn káwọn sọ̀hábà ni wọ́n kà mọ́ ó ti dórí sí oúnjẹ mélòó tán kà ní ìsìn orí sí oúnjẹ máa pé lẹ́yìn tí wàá rí i pé kí wọ́n fún wa lówó gbogbo ògbà láti jọ́tọ́ lọ́n ti dálé ayé àwọn èèyàn fẹ́ràn owó ju oúnjẹ lọ àbẹ́yìn mọ́gbà kan téèyàn fẹ́ràn oúnjẹ ju owó lọ kò sí láti jọ́tọ́ lọ́n ti dálé ayé yìí ẹni tẹ́bi ń pa tí wọ́n sọ pé tí o bá jẹ láàrin pẹ̀lú márùn sísìn yóò ẹnìkan wá gbé tirẹ̀là kankan lẹ̀ ńbẹ owó ló kún bẹ wá ní kálukọ́ ọmọ wa gbà àmọ́ ẹ̀sọ́ ẹni tí wọ́n ní tí o bá jẹun láàrin pẹ̀lú márùn sísìn yóò kó tó kàn yóò tó five hours tí ó jẹ ní ọ̀rọ̀ jẹ lẹ́nu àbí yóò tó wàlá yóò tó níbi àkẹ́ni ṣe bí owó láti rájẹ yóò ti gbàgbé pé tó ń bá lo five minutes ń bẹ̀ wọ́n kú wọ́n ti lẹ́yìn five hours ní ó tó kàn lọ́lọ́ tó ní. tó láti jọ́ tó lọ ti dálé ayé ìyẹn fẹ́ràn owó jọ ń jẹ lọ. tètè bọ́lá tó bọ̀ tuhibbuna al-mala hubban jamma. tó ńgbà tó pẹ́ ti fẹ́ràn owó kọjá àbíkíá fún síbẹ̀síbẹ̀ ànábì ní kílẹ̀ yọ oúnjẹ náà. ara àdánwò tó wà nínú títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tànà sallallahu alaihi wasallam wípé tó ṣe sùúrù tẹ̀lé bí wọ́n ní kọ́ tẹ̀lé àbọ̀ máa lu agbárí rọ́ ìdí tó fi dá agbárí rọ́ mọ̀ kó ti yẹ ẹ̀yìn náà ọlọ́run pàṣẹ ànábi pàṣẹ wọ́n á we can we can also think like this kò ní dáa fún tẹ́ǹkì náà torí kó ti takò tọ́lọ́run takò ti ta ni tànàbà Muhammad sallallahu alaihi wasallam ada ẹnìkan á sọ kẹ́ ẹ dákun tẹ̀ bá ní oúnjẹ náà wọ́n sá gbọ́dọ̀ yọ èmi kọ́ ànábi náà lọ sọ. So. gbígbé ẹ tó gbé ráìsì fún yàn táwọn yẹn dẹ pọ̀ tó tó dẹ̀ ọdún <laughs> tí tí yẹn tí yẹn máa bá máa bá máa ti yẹn sẹ́mi pé kò dẹ̀ sí sí fún rẹ̀ ó máa bùkátà ayọ̀ èyí máa rán magí oníbẹ̀ ó ní atẹ́já tí ó fi ti kejì rẹ̀ ẹ dákun gbọ́dọ̀ yẹ kẹ́dẹ̀ ti máa rówó sódà ẹ fẹ́ pé kò burú aláìní lò wọ́n ìgbẹ́ ti sọ ẹ̀yìn ìyẹn ti máa yọ lówó wọ́n ní oúnjẹ náà ni. ó ní ẹ wọ́n dẹ̀ ti yọ ìrẹsì fún yẹn bíi múdù mẹ́ẹ̀ẹ́dógún ogún múdù kí lè yẹn máa fi ní ẹdúró tí ì bá sọ lọ tó ní kí wọ́n yọ zakatul fitiri yìí náà fún yín bọ́lá ẹ̀sìn ríra ẹ̀sìn kan níjẹ̀ta ta ló pe fún yín ó ní kò sí òní orí ọlọ́run lọ́lọ́run gbé wá fún yín ẹ wá ń sọ fọlọ́run pé yóò wù mí sábà gbẹnu lọ ẹ yìí ètò bá ti dédé tòmátò tẹ́ni tó bá ti dédé ẹja tẹ́ni tó ti dédé ẹ irú tẹ́ni magi tẹ́ni ẹ gbé lọ fáwọn ẹni tí ń ta nǹkan kẹ́ ẹ ti ṣe trade by barter oní tó bá tẹ̀sẹ̀ kí wọ́n gbà lọ́dún yẹn ta ló máa ń jáde lọ́jọ́ ọdún mo ní ọ̀dà ajẹ́pẹ́ bọ́lẹ́tì rẹ̀ jà lọ́jọ́ ọdún. ó ti múra rẹ̀ torí di eléyìí báyìí nítorí wọn bábá ní ká ṣe àlèfilẹ̀ o òun náà la gbọ́dọ̀ ṣe àwọn agbọ́dọ̀ sọ pé ẹ owó ní ká fún wọn ànífẹ́ nìkan kan ló wò tí mo ti láti bá ní ọ̀dà káwọn èèyàn máa mú iye báyìí wá ó ṣe déédéé tí wọ́n fi ra zakatu fún sábà tí àwọn àwùjọ arígbó ń jẹ náà ni wọ́n fi ra wọ́n sì gbé fáwọn aláìní ìsìn kan fi ṣe business wípé one thousand ló lè ra ń jẹ yẹn àwọn àgbà one five àbí òye wa ìsìn kan fi ṣe business wọ́n kàn fẹ́ ṣe láti ran àwọn èèyàn lọ́wọ́ báwọn èèyàn bísì àwọn èèyàn lè má lọ ra oúnjẹ yẹn fún pé fáláìní àwọn sì lè bá wọn rà fún pé fáláìní jazakumullahu khairan kò sí tó burú mẹ́rin àmọ́ fún wa gbowó lọ́dọ̀ àwọn èèyàn wọ́n gbówó fáwọn èèyàn kò sí tọ́jọ́ báyìí wáyé o oúnjẹ ni wọ́n ní ká yọ ọmọ olùkọ́ ti rírun àwọn oúnjẹ o wọ́n sọ sámù ṣàì zẹ̀bí bọ́r àpè àwọn oúnjẹ oríṣi márùn-ún ṣé wọ́n fi táwọ̀ bẹ̀ míì lò lọ́wọ́ bẹ̀ nílò. ẹni ló wà bẹ ẹ sara o ẹ má fẹsẹ̀ ṣeré o àwọn kan fẹsẹ̀ ṣeré lórí rọ tòwọ́n tẹ̀fẹ́ sọ̀rọ̀ káwọn aláìmọ̀kan lè sọ hmm, hmm, wọ́lọ́ sọ̀rọ̀ tẹ̀wọ́n káwọn kí ni ọba tún àìmọ̀kan òkú káàtà karonu torí pé ìsọkúsọ òkú káàtà karonu ìmọ̀ ló ń wọ́n á ní ẹ́. torí ká má bàa máa fún àwọn èèyàn ní àgbàdo ojoojúmọ́ ká má bàa máa fún wọn rẹsì lójoojúmọ́ ẹ fún wọn mílíkì náà ẹ fún wọn bọ́ǹbìtà náà ok ẹ lẹ́ o bàbá àgbà ló dé tẹ́lẹ̀ yìí ní dáná ti sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ níta fún ọ ṣé bọ́ǹbìtà mílò mílò tó ń jẹ bọ́ǹbìtà tó ń jẹ tó ń jẹ àbí pàpàtì ìrọ̀ lásán bàbá sì pé lóúnjẹ òmu làárọ̀ òtún mu lọ́sàn òtún mu lálẹ́ bàbá ti múra bó ti máa tọ̀ ọ́ lé eléyìí lè tó oúnjẹ kó lè ti fẹ́ wọ̀n gan kó lè ti fẹ́ wọ̀n mútu mẹ́rin eléyìí jẹ́ bó ti jẹ́ mbẹ́ tó ṣé bá wà wo àwọn oúnjẹ oṣù márùn tí wọ́n sọ yìí táàmù tí wọ́n lọ ṣe dá lọ́wọ́ táàmù rọ́ọ̀nù sẹ́fọ́ lọ́n ti da lọ́wọ́ sẹ́fọ́ kí ńgbà tó lọ́n ti da tó ń kọ́ jáde ọjáde ń bẹ ní rúkọ́ ọ̀ ń bẹ ní ẹ̀fọ́ ọ̀rọ̀ ìgbà tí wọ́n protect ẹ̀ nípa fífi sílẹ̀ lórí yìí ọbẹ̀rẹ̀ sí ní gbẹ ọbẹ̀rẹ̀ sí ní gbẹ ọbẹ̀rẹ̀ sí ní gbẹ bó ṣe rí nìkẹ́lẹ̀ ńgbà tó jáde Ngbe ngbe ngbe ngbe ngbe tí wọn kájọ wọn kájọ gbogbo rí o nígbà tí ń jẹun tẹ bá wá lọ fún rẹ tó wà nù rẹ ìgbà tó bá gbẹ tó lọ fún rẹ tó wà ni wọn ń pè ní dàmù ìgbà tí kò rẹ orúkọ rẹ ń jẹ zẹ̀bí kì í ṣe bó ti kọ́ lọ́n ti da níbẹ̀ rẹ̀ màdọ́lọ̀ sọ́nà ní kọ́ jáde lára di ọ́ jáde wọ́n ń pè ní inab inab gẹ́gẹ́ bí èso òye yìí yóò jẹ́ kí omi níbẹ̀ nù rẹ̀ ó sì máa ní kóró kékeré tó bá ti lè sọ́ yóò sì ọ lẹ́nu ni ti gbogbo ẹ̀ tó rí i pé omi àti omi tó kí díẹ̀ tó máa jẹ́ bí ìgbà téèyàn ń jẹ́ atúnú àkàrà tó ń pè ní àbí sẹ̀kẹ́ àkàrà tó ń pè ní sẹ̀kẹ́ sẹ́yìn mọ́ sẹ̀kẹ́ àkàrà tó máa ń green ẹ̀ yóò dàbí bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ tó bẹ́ẹ̀ ni ṣe máa rí nígbà tó bá wà tutù tó máa wá fi sílẹ̀ tẹ́ bá ka tẹ́ bá ka kó lórí igi tẹ́ wá fi sílẹ̀ tẹ́ ń sa tẹ́ ń sa tẹ́ ń sa tẹ́ ń sa tẹ́ ń sa yóò wá kẹ gbogbo tinú rẹ̀ tó tutù tó jómi tó àti tó kíun gbogbo yóò wá papọ̀ yóò wá dìpọ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà tí nǹkan yẹn ọgbẹ ọdà gẹ́gẹ́ bí ẹ wọ́n ti pè kúkúrú but yóò tún wá rọra lẹ̀ díẹ̀ yóò máa ṣe bí rọ́bà bí rọ́bà lẹ́nu yóò máa ṣe bí gọ́ọ̀m gọ́ọ̀m lẹ́nu báyìí so òun náà ó ti wọ́n ti process díẹ̀ náà. nǹkan lẹ́kẹ̀ẹ́ta àtẹ́mù albol ìyẹn alkama alkama bọ́lọ̀ ti dà lọ́wọ́ àṣẹ̀rí bọ́lọ̀ ti dà lọ́wọ́ ẹlẹ́kàrún àtàkùn milk eléta pè ní yogurt kí la ni wọ́n ṣe sí wọ́n sọ àwọn òṣìṣẹ́ kí ni mo fi gbẹ gbàtọ́ gbẹ ló di apè kótó ti kọ́ gbẹ kì í ṣe apè tù ni wọ́n ń pè wọ́n ń pè ní zẹbẹ́ẹ̀dì wọ́n ń pè ní kí zẹbẹ́ẹ̀dì àbí pè ní laban laban yàtọ̀ sí hadid hadid ní common milk dẹ́ta ti ti laban òun èsì common milk o ìná ń pè lábàndé di lárúbáwá. tọ ìgbà tí ọbẹ sánú di sọdà di kulikuli ìlórúkọ rẹ di kí ni apò kí ni a fẹ́ fà yọ ọ́n bẹ̀. ṣé oúnjẹ tá a yọ fún zakato fẹ́tọ̀ ọgbọ́dọ̀ tó oúnjẹ tó sẹ́kù lórí bọ́ọ̀lù ọ̀sẹ̀ dá tọ́jọ́ pé processing kan wọnú ẹ̀ àbí ó lè jó oúnjẹ tọ́jọ́ pé àti process ìgbà tí mo fẹ́ fà yọ. náà ó lè jó oúnjẹ tó náà ń dá bó ṣe dá ó sì lè jẹ́ pé oúnjẹ náà ti ṣégin ní láti process. ìdí tá a fi wádìí eléyìí ni pé agbọ́ ẹni tí ń sọ yìí pé ẹ́ gbogbo wọn yọ gàrí ní zakatul fitr wọn kẹta wónú ni because gàrí wọn process ẹni so ok àwọn ìlú àkàkà lẹ́yìn kọ́. ó ní tamuru wọn process ẹ̀ mo rò pé yìí wá ó ní zabib wọn process ẹ̀ ọ̀dà tá a bá gbà bẹ́ẹ̀ jẹ́ dẹ̀lẹ̀ mílìkì ń kọ́. mọ̀rọ̀ pé wa tó nítorí ti eléyìí báyìí eléyìí túmọ̀ sí pé ẹni tó bá yọ oúnjẹ tó wà bí dàbí àgbàdo bí bàbà bí jéró bí ìrẹsì ọlọ́run bá lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá sì yọ oúnjẹ tó ti process gẹ́gẹ́ bí ẹni tó yọ sẹ̀mọ́fìtà àbẹ́ ẹni tó yọ gàrí àbẹ́ ẹni tó yọ èlùbọ́ lọ́dọ̀ tiẹ̀ náà kò sí wàhálà torí gbogbo ẹ̀ wọ́n máa ń bilhamdan pẹ̀lú mudu àbí òye wa bákan náà ó ti jẹ sáwọn àti sáǹjẹ ní kíni sáǹjẹ ló jẹ ṣé à ń jẹ ló ń jẹ ó túmọ̀ sí pé mọ̀ ń jẹ ló ń jẹ mi àbí wọ́n ń jẹ ló ń jẹ láwùjọ tó mọ̀ wà náà láwùjọ a wà wọ́n adé ó túmọ̀ sí pé ráìsì wọ́n ń jẹ lójoojúmọ́ ọ̀wà lọ́yọ̀ téèyàn alẹ́ wa mọ̀ nàám dáhùn kéèyàn abúlù wọ wọn ì gàrí lè rẹ wọn á wò lójúwò wọn lè ti fura báyìí yẹn ni pé kìí tó wọn jù kìí tó dínwó jù eléyìí tó pé agbára àwọn kìí ṣe dandan kọjá pé tí wọ́n ń jẹ́ ńlẹ̀ rẹ̀ àmọ́ kọ́tà jẹ́ pé kọ́ wọ́n jù kò ní wọ́n jù ńbẹ̀ láàrin. ráì àti gàrí àti lápín èwo ló ní wọ́n jù. òun wà ní ló lẹ́bù gàrí wà ní mélòó tó ń bá wà bí ráìsì kan wà tẹ́gbọ́n tàpó rẹ̀ ní twenty thousand ráìsì kan wà tó ń ta àpò díẹ̀ ní ten thousand ọ̀kan wà seven thousand èwo lọ́wọ́ láàyè tó wà láàyè yẹn lórí torí tó bá yíyọ tó wọ́n jù yóò ní ọ̀la tó bá yíyọ tó dínwó jù ó ti kó nira báwọn aláìní. wọ́n mọ ìlò ìgbẹ́ńbẹ́ ni àbí ẹ̀kọ́ ẹ̀ ẹ̀ tó wà láà wà á kàdà eléyìí jẹ́ báwọn. ابن عباس رضي الله عنهما من في سيه من فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تاركو سيدك والورى أرى ابن عمر رضي الله عنهما إيكي أنا صلى الله عليه وسلم زكاة الفطر رضي الله عنه tóhùrọ́tẹ̀ ló sọ ẹni mi lọ́wọ́ yìí ikú yọ jẹ ti ọfọ aláwẹ̀ máa kúrò níbi àwọn àsọkúsọ tó ṣeéṣe kápó ti fẹnu sọ nígbà tí ń gbà wọ gbogbo àwọn ẹni tó ti tu arọ gbogbo sọkúsọ tó ti sọ nínú àwẹ̀ zakato fẹsẹ̀ Ọlọ́run ti ṣèké ni tó ti bọ fún un kò túmọ̀ sí kó múra sí o pé zakato fẹsẹ̀ kúkú ń bọ̀ tọ́ wọ́rọ́fàd àtàwọn kẹtàkẹtà míì tó kò tó tó ṣe ṣe kó ṣe bó ti wo owó kúwo bá ó ti rìnrìn kúrin ó ti gbọ́gbọ́ púpọ̀ ó ti rèrò kérò àbí òye wa ògbéni etí ọba àwẹ̀jẹ́ ni oṣù tó bá bàjẹ́ oṣù dáràn eléyìí tí ọba àwẹ̀jẹ́ ṣùgbọ́n gbà tó sọ yìí pé ó hùrọ̀ tẹ̀lé sọ àmì yóò jẹ́ ní ó fọ aláwẹ̀ mọ́ sábà padà sí orí àwọn ẹni tí wọ́n ní zakato fitiri jọ́ràn yà lórí wọn ọmọdé kékeré sọ̀rọ̀ yẹn wá ní lórí tiẹ̀ ní kọ́gbà wò sáàbì sọ pé zakatul fitiri yọ ọkọ ma tó ń gbà wò ni tòkíyàn tuma tó bá jẹ́ pé torí kó lè bá fọ aláwẹ̀ má ni kò yẹ kí zakatul fitiri kọ́ dọ́rọ̀ yẹn lórí ọmọdé lè á nà fún ọmọdé ayé tó bá lọ síbi à àjẹpẹ́ eléyìí a sọ bẹ́ẹ̀ ni ó máa ń fọ aláwẹ̀ má lódodo. bó tilẹ̀ jẹ́ pé ń bẹ nínú àwọn ẹjọ́ tó ní káyọ̀ lọ́sàtúrù fítúrù fún ẹni tá a rò sí jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ fẹ̀yẹ̀kùnù hàdà àyètò ọ̀rọ̀tẹ̀lẹ̀ fúláìmì kọ́rọ̀jà mọ̀kọ́rọ̀jà lọ́gàrí wọ́n máa kọ́rọ̀jà mọ̀kọ́rọ̀jà lọ́gàrí bí láàmà fún mọ́lẹ̀. ọjà dì ní jáde àyètò wọ́pọ̀ jù nínú àwọn mùsùlùmí ṣé gbogbo àwọn mùsùlùmí àtẹ̀ńtọ́jọ́rú àti ọmọdé àti àgbàlagbà sẹ́ni tí ń gbàwẹ̀ lọ́pọ̀ jù nù wọn ni àbẹ́ni tí ì gbàwẹ̀ nàám ẹ̀tọ́ ń gbàwẹ̀ ni àlàáfù ẹrú tó bá jẹ́ mùsùlùmí tó ti bàlágà kọ́ má gbàwẹ̀ kó ríran o kọ́ má gbàwẹ̀ ẹni tó tọ́ ọmọdé àfi kan yọ káàbù ká tó gbé bákan náà obìnrin sẹ́ni tí ń gbàwẹ̀ nù wọn lọ́pọ̀ jù àbẹ́ni tí ó gbàwẹ̀